àwọn ọ̀dọ́ tó fẹ́ pàṣẹ pààrọ̀ òkúta tó pẹ̀lú ẹ̀sìn tó pàṣẹ pààrọ̀ tó sí tó. mọ́jà tó lẹ́nu tó jẹ́ bísílẹ̀ ń lè wọ́n lọ́dọ̀ ọba nítorí wípé tọ́kàn bá ti lè dùn kan lọ tọ́kàn bá ti lè dùn kan lọ yóò di ribal fọ́bù yóò di ribá àdínkù pàápàá jùlọ tó bá ṣẹlẹ̀ wípé ọ̀kan jù kan lọ lẹ́sẹ̀kẹsẹ̀ náà sì ní kálukú ló mú tiẹ̀ jáde àjẹpé yóò di ribal fadl àmọ́ tó bá ṣe wípé ọ̀kan jù kan lọ ìwọ́n kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ìní ẹnìkejì ó mú tiẹ̀ wá yóò tún ní di àsìkò díẹ̀ kó tó di kó mu wá ó ti di ribal nasi'a ó ti di rìbá látàrí pípẹ́ tílé ìbáyé wa a gbọ́dọ̀ ta gold káfí gba pààrọ̀ gold àyàfi kí ó kọjọ gbọgba kò sì sí bá a ti lè sọ pé wọ́n jọ gbọgba àyàfi ká wọ̀n wọn lórí òṣùwọ̀n òṣùwọ̀n tó wẹ́ gidigidi eléyìí tó ṣe pé kò ní fi gbàkànbọ̀kan nínú tó ńlá fi wọ́n eléyìí tá a fẹ́ mú wa àti èyí tá a fẹ́ gbà. wọlé tòṣìfò bàbá ọ̀nà ìbọ́nrin eléyìí jẹ́ àlàyé mẹ́tìlá bèmẹ́tì àlàyé ló jẹ́ fún mẹ́tìlá bèmẹ́tì torí pé mẹ́tìlá bèmẹ́tì lè lè má yí ọ o lè lérò yí pé bóyá òkúta gold ní ká fi gba pààrọ̀ òkúta gold àbí ìtàn ti rọ rẹ̀ ní ká fi gba pààrọ̀ ìtàn ti rọ pé ṣe gbà lérò ní ìtàn gbà lérò ní pé ọkàn ò ju kan lọ mísílẹ̀mbì mísílẹ̀ ni pé ọ̀kan ọ̀gbọ́dọ̀ pọ̀ jù kan lọ tó bá jẹ́ kó kùtà la fẹ́ fi pààrọ̀ kùtà ṣé kó kùtà góògù lélẹ̀ kùtà góògù lé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí kó kùtà eléyìí bá ó lè jẹ́ pé òkúta ti nàìjíríà ni òkúta ti ẹ̀ lè jẹ́ ti Niger Republic fún aṣọ pẹ̀tọ̀ ẹ̀ ti Niger Republic ló wù mí ti nàìjíríà ló wù ọ́ so kò sí ní tọ́kàn wa àwọn tó bá ti jọ gbọ́ gbáńkọ́ oníkàlùkù mọ̀tò. ولا تبيع الورق بالورق إلا مثل بمثل bẹ́ẹ̀ ẹ ò gbọ́dọ̀ ta fàdákà tẹ́ fi bá parọ́ fàdákà àyà àfikọ́jọ ọgbọọgba àyà àfikọ́jẹ ọgbọọgba wọlé tó ṣòfò bàbá ha àlẹ́ báwọn ẹ ò gbọ́dọ̀ sí kọ́kàn nù wọn kó lé sí kejì tó eléyìí ọjà ìbò tó ṣe jẹ́mbẹ́ tó kò sí tó burú kẹ́sì góòlù kẹfì ra gold kẹfì silver kẹfì ra silver ṣùgbọ́n gbogbo wọn gbọ́dọ̀ jọ gbọ̀gbà ọ̀kan gbọ́dọ̀ pọ̀ ju ọ̀kan lọ. tọ́ eléyìí tẹ̀ tuntun ni eléyìí tẹ̀ wíwo ni kọ̀ọ̀kan wá wà láà kọ̀ọ̀kan wá ṣebí pure gold ni yes pure gold náà lílẹ̀ yes so fọ́tà ti dọ̀gba lẹ́yìn. wala tabi'u minha gha'iban binajis eléyìí tí ò sí ńlẹ̀ ẹ̀ gbọ́dọ̀ fi tàyè tó wà ńlẹ̀ nísìnyí ẹtì ẹtì sọ pé ìwọ ìwọ nísìnyí gold tó mú wa ọ̀wọ́n twenty one grams gold táwọn ọ̀wọ́ á fi fún ọ wọ́n ní twenty one grams náà ní bọ́ọ̀t kò sílẹ̀ níbi ìgbà wa ni kí wọ́n padà alẹ́ two hours tó ń ti wí pé twenty one to twenty one grams ni ọwọ́ ẹ padà wá lẹ́yìn two minutes lẹ́yìn one minute sámẹ́sẹ̀ ti sọ one hour sámẹ́sẹ̀ ti sọ two hour ó ti sọ di rìbá nàìjíríà ó ti sọ di rìbá látàrí pípẹ́ tí n ta fẹ́ fi gba pààrọ̀ pẹ́. ó túmọ̀ sí wípé àìkò jẹ́ wípé àlékún bẹ láàrin tá a fẹ́ fi ṣe pàṣípààrọ̀ ara wọn lásán kò mú nǹkan mẹ́jẹ̀rìbà tí pípẹ́ bá ti wọ̀ ọ́ pàápàá jùlọ tó bá jó owó rìbá torí pé àwọn kankan wà tí èso owó rìbá àwọn kankan wà tí èso owó rìbá ó lè pẹ́ bí nísìnyí nísìnyí ọlọ́rọ̀ aláìsí lọ́jà ọ̀rọ̀ agàrí lọ́jà ọ̀rọ̀ ẹ̀wà lọ́jà ọ̀rọ̀ aṣọ lọ́jà ọ̀rọ̀ àbàtà lọ́jà ọ̀rọ̀ amátò ọ̀rọ̀ abàálù ọ̀rọ̀ amáṣínì wọn á gbé nítorí ọ̀rọ̀ àfọn wọn á pé tó ṣùgbọ́n parí lọ́sàn-án wò kọ́sọ́ di rìbá wọn rò pé yé wa torí pé mọ́tò èsè ọjà rìbá gàrí ìsọjà rìbá ẹ̀wà ìsọjà rìbá nítorí pé kìí ṣe gàrí lọ́fẹ́ fi ra kìí sẹ́wà lọ fẹ́ fi ra ẹ̀wà tọ́ wọn sọ pé mọ́tò mi yìí o á fi ṣe pàṣípààrọ̀ pẹ̀lú mọ́tò rẹ̀ jẹ́ pé mọ́tò fọ mọ́tò wọ́n sọ pé mẹ́ṣíìnì yìí o á fi ṣe pàṣípààrọ̀ pẹ̀lú mẹ́ṣíìnì yìí silayi afẹsẹ pàṣípàrọ̀ pẹ̀lú kò sí wàhálà bàbá àjẹ pé silayi wà lẹ kò sílẹ̀ eléyìí sọwọ rìbá rò pé yé wa kìí sọwọ rìbá owó ọba àgbà fìlà tiẹ̀ lọ pẹ́ẹ́pẹ́ẹ́yìn ọdún kan ló torí fìlà mú wa sáà ti má jẹ fìlà rẹ̀ gbé ọba gbé mọ́tò rẹ̀ lọ wẹ́gbẹ́ lẹ́yìn ọdún kan nìwọ́n torí mọ́tò tiẹ̀ gbé wa tó nà bá ti gbà sùn àlàmì eléyìn ọ̀sọ́ di rìbá torí pé mọ́tò àti mọ́tò kìí sowó rìbá fìlà sí fìlà kìí ṣe owó rìbá máṣíìnì sí máṣíìnì kìí sowó rìbá because ẹ máṣíìnì ṣe gold. Eh, mọ́tò kìí ṣe silver tìlà yìí ṣe gold kìí ṣe silver ṣẹlẹ̀ yìí jẹ́ bó ṣe jẹ́ hmm, ṣẹlẹ̀ yìí báyìí wà wọ́n ní ẹ ò gbọ́dọ̀ jẹ́ kọ̀ọ̀kan lé jù kan lọ ìyẹn ni pé ẹ̀yà nǹkan kan náà là ń fi gba pààrọ̀ ara wọn síra wọn kò sí ní burú mbẹ ọkàn ò gbọ́dọ̀ kan lọ torí pé nǹkan kan náà ni wọn ọkàn ọgbọ́dọ̀ tó kan lọ ọwọ lọ sọ́jà ni ọwọ ara ráìtì ìgbàtọ ara ráìtì ẹ bá ń ta ráìtì múdù mẹ́ta wọn bọ tọ ráìtì múdù mẹ́ta ọwọ ni tẹ́lẹ̀ bá ń fẹ́ létí ni ọ̀rẹ́ rẹ̀ wá ní rìbá rìbá báwọn rìbá báwọn wọn ò mẹsì ni tó bá ń pé ìwọ mú múdù. Rice mẹ́ta wa ọwọ́ á ní kí wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n fi fún ọ ní múdù ráìsì mẹ́ta mi múdù ráìsì mẹ́ta tó mú wa ọjọ́ nàìjíríà ọwọ́ abẹ́ fi gba múdù ráìsì mẹ́ta Thailand àlàyé rẹ̀ náà wà eléyìí wọ́n jọ àrìbá ní ráìsì tó bá ti jẹ́ pọ̀ fẹ́ fi gba pààrọ̀ ráìsì so ibẹ̀ ló ti mọ̀ kí ló dé tí wọ́n máa ń fi nǹkan pààrọ̀ ara ráìsì ti nàìjíríà ráìsì di Thailand ok ráìsì nàìjíríà yẹn kí ló dé tẹ̀ fi ń pè ti nàìjíríà kò yé mi ṣé nítorí pé wọ́n nigeria ni àbí nítorí pé ti nàìjíríà yìí dáa torí ní ìsìn àkókò màdánwò tó sẹ́yìn nàìjà nǹkan tí yẹn wù yìí tó sì jẹ́ pé ráìsì nàìjíríà fa sẹ́ tó di kó gbogbo ẹni tó wà nílé ni wọ́n ti máa wọ́n ti máa mí atẹ́gùn rẹ̀ pé yes yes you are the real right àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí tó aláwọ̀ àlọ́ tó ẹ wá pé no anything made in Nigeria kò lè jójú lówó àbá rice tó tún yọ ọ́nù lẹ̀ bá níbi tó máa nàìjà kórìíra nàìjà dé ok wọ́n wá lọ mú rice nàìjà wá látàrí ìkórìíra yìí ó ní ẹ bá fi ti Thailand múdù kan èwo ni èwo làwọn fi fún ọ múdù kan náà wọn gbọ́dọ̀ fi fún ọ ọkàn wọn gbọ́dọ̀ ju kan àwọn àtàkìyèsí àti ráìsì nàìjíríà ni àti ráìsì Thailand ni kò gbọ́dọ̀ sókùtà mbẹ bẹ torókùtà èsì ráìsì kọ́mọ̀jẹ́ kókùtà ló kún di múdù. abẹ́rẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ ẹ̀tọ́rí dókítà bá ti kún ó ti di rìbá o ẹ ṣàkíyèsí rẹ̀ dáadáa tó ìgbà tí èsì ṣe oríṣi kankan náà lẹ́fẹ́ fi pààrọ̀ ara wọn owó ni wọ́n mú lọ́jà lọ́fẹ́ rárá yìí wọ́n ti wá bọ̀ tamúdù yẹn ó ti kún wà níbẹ̀ ní bá a fè ní sí ni àwọn náà bá tún bu díẹ̀ wọ́n tún bọ̀ bu sí ọ̀rẹ́ rẹ̀ wá ní rìbá kì í ṣe rìbá o ọjà lọ́ọ́ ra o. mo rò pé yé wa ìdá lọ rà tẹ́lẹ̀ ìjẹbù tó ẹnìkan á ní ẹ lọ́dọ̀ tó wọn dàbí ìgbà téèyàn gba bára ní wọn ò ṣe bára àbí wọn bára ó gbé ní bára àwọn apá kan ju apá kan èyí ń bẹ kò jẹ pé à ń fi ń ra èyí tí ò àfi tẹ́ni tí ọ̀rọ̀ alọ́dọ̀ rẹ̀ náà bá kó góòlù tiẹ̀ náà kalẹ̀ nù ebọ́ tún lálá kó wa bọ́bá dọ̀tún la máa kó tèmi náà wá mọ̀rọ̀ pé yé wa so gbogbo tá a sọ níbí báyìí ọ̀hún applicable lórí náírà and kobo lórí dọ́là lórí pound sterling lórí franc sefa. eh, lórí franc Switzerland lórí gbogbo àwọn owó tẹ ọmọ pọ wà láyọ ọ wà applicable rẹ torí pé ìdájọ́ àwọn owó náà ìdájọ́ gold and silver ni so al-illatu fi man'i bay'i az-zahabi bil-zahabi mutafadila wa fi mẹ́nẹ̀ẹ́ man'i bay'i al-fiddati bil-fiddati mutafadila hiya ath ìjọba tọ́lọ̀ fi kọ̀ káta gold pẹ̀lú gold nígbà tọkàn jù kan lọ tó sì láàtún gbọdọ̀ ta silver fún silver kọkàn jù kan lọ sábàbí yẹn ni ẹsẹmẹnìyà òní pé owó làwọn eléyìí however gbogbo tó bá tó wá jówó náà ńkọ́ ní tẹ́ sọ níbí náà lẹ́ sọ nípa tiẹ̀ náà torí ẹ̀ láti fi hù náírà bí náírà ẹ gbọ́dọ̀ fi náírà ti ta náírà o ilẹ mẹsìlẹn bẹ mẹsì sẹẹsì máa kó àwọn fi náírà ti ta náírà abẹ mọ bẹ o mú one thousand wá ní ìsìnkú kí wọn bọ ọsẹ eléyìí wọn máa ń pè ní bẹyì ọsọrọ gbogbo tó ṣẹlẹ̀ ń bí náà nìsín wọn ń pè ní bẹyì ọsọrọ you are exchanging money for money ìgbà tí wọn mú one thousand naira dín dín wá wọ́n fẹ́ kó wọ́n fi fún ọ ní àwọn owó wẹ́wẹ́ ẹ gbọ́dọ̀ fi náírà fi pààrọ̀ náírà àyàfi kọjá ọgbọọgba you are giving out one thousand èló lágbà one thousand gbọ́dọ̀ dín kọ́bọ̀ ẹ̀yin bàbá ti ń tẹ́ǹtì owó fún wa Yorùbá alájọyọ̀ one thousand for one thousand kò dín kò lé.

o mú one hundred dollars wá òun á fẹ́ kó wọn bọ tẹ̀ sí wẹ́wẹ́ òun fẹ́ kó wọn bọ tẹ̀ sí wẹ́wẹ́ one hundred dollars o mú àyẹn ìgbà tí wọn fẹ́ bọ tẹ̀ sí wẹ́wẹ́ oníkọ́ bọ tẹ̀ sí five five dollars five five dollars ń gbà bá kà wọ́n gbọ́dọ̀ jẹ́ pé twenty wọ́n fún wa tí o bá tó bá ti dín sí twenty ńkọ́ kò ti di rìbá. ilà mísìlẹ̀ ń bí mísìlẹ̀ ọ̀kan ọ̀gbọ́dọ̀ ju kan lọ. alimetiliyatu filwazini awele adadi. tó o báwo láti sọ pé ọgbà ọgbà ni tó o bá ṣe ike tí wọ́n máa ń wọ̀n ni wọ́n dọ́gba níwọ̀n sẹ́mẹ̀kọ́ nígbà tó wà ní góòlù wọ́n wọ̀n ni wọn ò ní kà. ìgbà tí a ti wá yí owó padà tó ti di pé wọ́n píríǹtì owó jáde góòlù gan wọ́n máa ń píríǹtì ẹ̀ jáde àmọ́ owó sílè ló máa ń jẹ́ wọ́n píríǹtì ẹ̀ jáde yóò máa jẹ́ dinar sílvà náà wọ́n máa ń píríǹtì ẹ̀ jáde àmọ́ náà owó sílè kọ́bọ̀ ni ó jẹ́ wọ́n máa kó ní dirham àmọ́ condition tá a fi wá kà nígbà tá a bá fẹ́ tà wọ́n síra wọn ní gold nígbà tó wà ní dananir silver nígbà tí silver wà ní dọ̀rọ́hìn òun náà ní pé ẹ kọ́kọ́ ti rí dájú wípé àsìkò tó ń píríǹtì ẹ̀ jáde as currency máṣíìnì tó ń píríǹtì ẹ̀ jáde kò ṣe mistake nípa òṣùwọ̀n ọkọ̀ kan wọn pé wọ́n dọ́gba tí ó bá ti dọ́gba ọlọ́mọdé torí náà la sọ pé dinar kan láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀wọ́n three point five grams three point five grams of gold ẹni dinar kan máa ń jẹ tó bá wá jẹ three point five grams ni àti wípé tí ìwọ bá mú dinar wá tèmi bá mú dinar wá tá a fẹ́ gba pàṣípààrọ̀ rẹ̀ all we have to do is that táwo pé ṣé three point five náà ní tiẹ̀ wò ṣe mistake three point five ni gbà náà làwọn á twenty dinar ló kó wọn kó twenty mi fún àmọ́ tó bá jẹ́ pé wọn ò tí ì sọ́dọ̀wọ́ qawlan wahidan wíwọ̀n láwọn nígbà tí wọn ò tí ì sọ́dọ̀wọ́ tó náírà kò sí wọn dọ́là ò sí wọn pound sterling kò sí wọn franc CFA kò sí wọn gbogbo àwọn owó tákàdá ò sí wọn rial kò sí wọn nítorí pé tó o bá wọ̀n òun gángan fúnra ara rẹ̀ kọ́ lówó pépà lásán ni pépà lásán làwọn owó tá a ná yẹn ìjọba gbogbo ló gbé agbára wọ àwọn pépà wọn pé kí wọ́n máa dúró nídúró owó ìdí ni wípé tó máa ṣe pé gold and silver ló máa ráyè ọba máa kó ká máa ná bí owó gẹ́gẹ́ fẹ́ ṣe láyé john àwọn yóò ti máa para wọn jù tẹ̀bí tákàdá náà ló kó lọ́tàn tó ń pọ̀ nì tó bá wá ṣe pé gold gangan lẹ́bàá máa mú ká silver gangan lẹ́ẹ̀ máa mú ká à àwọn èèyàn máa tẹ̀mí ara wọn wọ́n máa ti lọ́sẹ̀ lẹ́yìn náà ń bo ni gold náà wá wà tó pọ̀ tó bẹ́ẹ̀ láyé tá a wà ní ìsìn gbogbo kọ́ńtírì gold ti di nǹkan tó ṣe é pín wọ́n máa padà yí owó wọn padà sí kópamá nítorí bí kọ́rẹ́ǹsì ṣe ń lo òkè tí ń lọ ọlẹ̀ yìí owó ò ṣe é dá dúró lówó pépà ọ̀pọ̀lọpọ̀ nísìnyí báyìí ó ní náírà ńlẹ̀ náírà yìí lè pọ̀ rẹ́gẹ́dẹ́ tọ́mọ fọ́ra lórí pé olówó olówó olówó so owó bá di bó ṣe dà ní ẹni tó ní one million lọ́dún kan sẹ́yìn ntí one million yẹn lè ṣe tó lè ṣe lónìí kọ́dọ̀ ọdún kan lọ́nà ó sì tọkọjá pẹ̀lú àdánwò tá a wà ń bẹ̀ kọ́ lọ́nba wa mú kó so one million tó lè ṣe ní ọ̀sẹ̀ tọkọjá kò lè ṣe lónìí ọ̀sẹ̀ tọkọjá kò lè ṣe kọ́dà lánàá kò lè ṣe lónìí àfi tí wọ́n tó ọba sí nàìjíríà yìí so ẹ wá rí i pé owó yìí kì í sowó fífà lásán ni ṣùgbọ́n ìjọba wọ́n gbé agbára owó wọ̀ ṣẹ̀rí àwa sọ pé owó náà torí ẹ̀ la sọ pé tún yọ zaka ń bẹ̀ torí ẹ̀ la sọ pé rìbá tún wọ̀ bẹ̀ nítorí pé ńgbà wọn ti fún nídàájọ́ owó àtìpó náà ní kíni owó tọ́ tó bá jẹ́ pé náírà yẹn wọ́n èé wọ̀n òun dọ́là wọ́n èé wọ̀n gbogbo owó pépà wọ́n èé wọ̀n àjẹ́ ìpè bó láǹsì mà pé mísíláǹsì mísílì ti ṣẹlẹ̀ òǹkà àkà àkà aka ní wò pé tuntun lélẹ̀ ìwúwo rí lórí kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ ẹ̀ wò pé tuntun ní góòlù èyí wúwo rí ní góòlù kọ̀ọ̀kan wa namba? wa ní nọ́mbà ètò wa ní nọ́mbà lẹ́lẹ̀ bá yọ wa a ṣe pé owó ọgọ́dọ̀ ọ̀kan lọ. nígbà tẹ́ ẹ̀ máa ń change owó síra wọn. àmì ẹ̀mọ́ gbàgbé o owó oríṣi kan náà ni owó oríṣi kan náà ni. ẹ̀yẹ wá wò náírà kan là ń ná nígbà kan bẹ̀rẹ̀ twenty twenty naira ten ten naira five five naira fifty fifty naira nítòsí ń bì ganu ẹ má sọ ayé john thirty two nítòsí tòsí mẹ ẹ̀rí kí náírà tá à ń ná tó dé five ten twenty fifty gbogbo ẹ̀ kákàdá ni. Ngbọ ya wọn bá sọ di rọ́bà àbẹ́ẹ̀kọ́ ni ńgbọ̀ àwọn sọ di rọba tán ni ó dorí sí mi ẹnìkan lọ kó irú ti tẹlẹ ń wá wa ni tèmi náírà náà gbogbo ẹ̀ sá kò bá jẹ́ wíwó tuntun à eléyìí wọn ò ná má wọn ò ná má eléyìí ti di common paper bíi label sọ àgbà pààrọ̀ ibi sẹ́ẹ̀tì máa mọ̀ pé owó wọn kàn fún kìí ṣe pé pépà yẹn gangan lówó wọn gbé agbára owó wọ ni kò sí góòlù kan tá máa ń sọ pé ó ti gbó kò sí góòlù kan tá máa ń sọ pé wíwó rí bàbá àti pẹ́ owó náà tẹ ẹ bá rún góòlù tẹ ẹ tọ́ di gàrí owó náà ìwọ máa yáwó yá nǹkan sábẹ́ pé nǹkan kan ò sọ lórí tó wọ́n wá ń ya ọkọ́kọ́ ya sí méjì àwọn èèyàn máa wọ̀ pé kí ló ń ṣe torí pé ó ti wà mánéjìbù kí wọ́n lè lẹ́ẹ̀ ọba tún yá sí mẹ́rin eléyìí ọgbádùn èdìrí ẹ má wọràn o ẹrí sáwọn ọmọ pé èdìrí o o tún yá sí mẹ́jọ mẹ́jọ tún di sixteen so ọwọ ni ẹ wọ sẹrí ńgbà mo bùn ọ ẹ nígbà tẹ ẹ sì yá ẹ ṣe bùn àwọn olè lọ lẹ́ni sixteen nílẹ̀ yorùbá lẹ́bù kan haúsá lẹ́bù kan kọ̀sẹ́ntì ọgbà tẹ́ ẹ pé yorùbá lẹ́bù tó bá tura ṣe kí ń hmm, à nígbà láwùsá lẹ́wà ẹ̀sà ti di arí nọ́mbà rẹ̀ náà bá ti ọ̀dà wọ́n ti wá ya sọ́nà sixteen haúsá gan ní gbàmú nọ́mbà wá ya sí thirty two nǹkan tó ibẹ̀ ni wọ́n náà ti mọ̀ pé pépà ni wọ́n kàn gbàgbára owó wọ̀nyí tí wọ́n bá rún góòlù tí wọ́n rún tí wọ́n rún tí wọ́n sọ di gàrí tí wọ́n sọ di lùbọ́ àlówó ni tí wọ́n bá ti lè gbé kalẹ̀ ń bì ẹ̀yin gan alára ẹ̀ ti gbàgbé pé ustaz ustaz ni ẹ̀ fẹ́ lura yín pa. <laughs> lórí pé ẹ góòlù góòlù ni o pé bẹ́ẹ̀ ni góòlù mi so àmọ́ sí náírà bá ti jẹ́ pé ibi tó ti jọ ẹwọ dọ́là kó ṣe wọ́n tó bá mú lọ́ba yìí tani fẹ́ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ọkọ̀ fàyà lọ bàbá yìí má bọ̀wọ́ inú jẹ́ ọkọ̀ tó fàyà sí dákun torí tọ̀nà díẹ̀ fún wa yóò ṣe wà manager ṣẹ́bí mẹ́rin ní ní ṣe ó tún fàyà <laughs> so bó ti wá jẹ́ pé dọ́là kan ní ìsìn wọn sọ pé forty kìíní kan náírà bẹ́ẹ̀ forty five náírà sọ ọ wá mọ́ hundred ọ yá bẹ́ẹ̀ ọ wá dà á lẹ̀ kọ́dọ̀ yìí gbọ́ ní wo sí ẹ̀ka ẹ̀ka máa pò sí i ẹni tí ọba rírí kan lè wò kọ́kọ́ pépà tiwọn náà bò lórí torí kékeré ṣe pépà gangan èlò owó ṣùgbọ́n ìjọba gbé agbára owó wọ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ fi náírà fi pààrọ̀ náírà àyàfi kí gbọgba ẹ fi one thousand yẹn lẹ padà wá gbà ọlọmọdé torí pé anabi sọ pé kí ni wala ha kọ gha'iban bìnáàjì etí ò ẹ fi ra ètí mbẹ. bẹ mo ní ẹsẹ mi lówó ẹ á ní lọ padà wá èlè sílẹ ńgbọ ní kí n padà jẹtìlẹ kókó jù bẹ́ẹ̀ ni ìfẹ́ wọná rọrùn nítorí pé tí ọba ti lè fi sílẹ̀ tó wá padà wá gbà wọn ó ti di kíni ó ti di rìbá rìbá nà sí à eléyìí jẹ àdìsí alákọọkọ lọ àdìsí ẹlẹ́ẹ̀kejì àdìsí Ubada ibn Samit radiyallahu anhu kọ ìyàtọ̀ sádìsí alákọọkọ àmàlẹkùn máa wà bẹ àlẹkùn máa wà bẹ wọn bí wọn Muhammad sallallahu alaihi wasallam sọ pé. الذهب بالذهب تابع بالجود تابع على الجود والفضة بالفضة تابع بفدكة تابع على فدكة يا سيلفا والبر بالبر تابع في الكم تابع على الكم يا ويت والشعير بالشعير تابع بشعير تابع على شعير náà ah, mú kọ sí ní yorùbá asọ́rì ṣàríyè oúnjẹ kan ó máa ń jọ alukama ó máa ń jọ bíi rice àmọ́ máa ń gùn yóò wá jẹ green àmọ́ ah, rẹ̀ wà nàìjíríà so as lè túmọ̀ rẹ̀ lọ́kà bàbà kìí sọ̀kà bàbà ló ń jẹ́ ṣàríyè lóde làbà o torí àṣàríyè náà lẹ́ẹ̀ máa pè kẹ́sìn wọ́n tẹ́mùrù bíi tẹ́mùrù tẹ́ẹ̀bà fi lè ta dẹ́bìnù pẹ̀lú dẹ́bìnù wàlmílìkù bìlmílì tẹ́ẹ̀bà sì ta iyọ̀ pẹ̀lú yọ̀ mítìlẹ̀mbẹ̀mẹtì ẹ̀rí pé ọgbọ̀ ọgbà ni wọ́n jẹ́ o nǹkan mélòó ni wọ́n sọ yẹn nǹkan mẹ́fà nǹkan mẹ́fà torí rẹ̀ náà ń pè ní الأصناف الربوية الستة الأصناف الربوية الستة àwọn nǹkan tí rìbá lè wọnú wọn dáná bí fi yé wa tọjẹ mélòó tọjẹ mẹ́fà ẹsì rí kórìsì kọ̀ọ̀kan pẹ̀lú rú rẹ̀ wọ́n dárúkọ gold pẹ̀lú gold silver pẹ̀lú silver alikama pẹ̀lú alikama ṣa'ir pẹ̀lú ṣa'ir dẹbinu pẹ̀lú dẹbinu iyọ̀ pẹ̀lú yọ̀ bẹ́ẹ̀ bá ta àwọn síra wọn fún agbọ́dọ̀ jẹ mẹtìlán bíi mẹtìl ọgbọ́dọ̀ jẹ gbọgbà ọ̀kan ọgbọ́dọ̀ jù lọ kìí kó o fẹ́ fi sílvà fi ta góòlù kìí kó o fẹ́ fi alikama fi gba góòlù kìí ṣe kó fẹ́ fi ṣẹ̀rìrì fi gba sílvà o kìí sì ṣe kó fẹ́ fi yọ̀ fi gba dẹ́bìnù o oríṣi irú nǹkan tí wọ́n fẹ́ mú wá náà lọ́ fẹ́ gbà àjẹpítẹ́ bá tà wọ́n síra wọn fẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ mísílán bẹ́ẹ̀ mẹ́sì sàwọ́ ẹ̀ǹbì sàwọ́ wọn gbọ́dọ̀ dọ̀gba wọn gbọ́dọ̀ dọ̀gba àlàyé mísílán bẹ́ẹ̀ mẹ́sì lè rìn pé gbọ́dọ̀ jẹ́ ọgbọọgba yẹn ni wọn gbọ́dọ̀ dọ́gba ọ̀kan gbọ́dọ̀ jù kan lọ. yadan bi yad alekun manu alekun manu tí o sí nínú hadith abu sa'id ọwọ́rọ̀ jẹ fún mi ìwọ náà gbà ọwọ́sọwọ́ atọwọdọwọ ṣe àtọwọ́dọ́wọ́ ti pẹ ọwọ́ sí ọwọ́ bàánú ń bàkà wọ́n fún mi kébìnrin òfò. ọgbọ́dọ̀ jẹ ọwọ́ sọ́wọ́ ọgbọ́dọ̀ pẹ́ torí pé tó bá ti pẹ́ ó ti di riba nasiha tí o bá ti jẹ mísílámbé mísíl ó ti di riba al-fadl tó bá pẹ́ ó ti di riba pípẹ́ riba látàrí pípẹ́ tọkàn bá fi lè pọ̀ jù kan lọ ó ti di riba látàrí pọ̀kan sí ọ̀kan tọ́ fẹ́yìn akutẹ́lẹ̀ kẹta ẹ̀ ẹ̀ ọ̀fúnà anábìrin tí wọ́n bá ti wá yàtọ̀ sílvà la fẹ́ fi ra gold gold la fẹ́ fi ra sílvà gold or silver la fẹ́ fi ra kánú gbogbo àwọn nǹkan wọ̀nyí àbí dẹ́bínú la fẹ́ fi ra alikama ṣẹ̀ẹ́rì la fẹ́ fi ra yọ sọ̀bí ìhù kẹfẹ́ ṣètò ẹ̀ta nígbà náà bàbá ṣe wòye ṣùgbọ́n sẹ́mi ẹ̀ ta bó ṣe wù yín ni kọ̀ọ̀kan pọ̀ ju ọ̀kan lọ lákìn ìdá kánà yẹ́dẹ̀n bìyà tó bá jẹ́ hand to hand tó bá jẹ́ ọwọ́ sọ́wọ́ àpèjúwe rẹ̀ o lè ta gold kó fi gba silver kó mú gold kan wá kó fi fún ọ ní silver ẹgbẹ̀rún kìí ṣe rìbá nítorí pé ẹ̀yà wọn ti yàtọ̀ ntòlè wa sọ di rìbá ni kọjá pé ìwọ fi góòlù rẹ lẹ̀ wọ́n ní wọ́n padà wá gba sílvà yóò sọ di rìbá yóò di rìbá ànàsíà bákan náà ẹ̀yin ta alikama fún sẹ̀rí ẹ lè fi múdù alikama kan kí ẹ fi gba múdù márùn-ún ẹ̀sẹ̀rí kò sí wàhálà ń bẹ eléyìí ti pọ̀ ju eléyìí lọ làákín kọ̀ǹdíṣàn rẹ̀ ní kọjá ọwọ́ sí ọwọ́ torí tí o bá ti dọ́wọ́ sọ́wọ́ tó bá ti lè pẹ́ o ti di rìbá ànàsíà bẹ́ẹ̀ náà ni káyọ̀pé dẹ́bínú lẹ fi rayọ̀ kò sí tó burú kẹ́ ẹ fi àpò dẹ́bínú ẹyọ kan kẹ́ ẹ fi gba àpò orú rẹ ti yọ mẹ́wàá under condition kọjá ọwọ́ sí ọwọ́ nítorí tó bá ti di pé ẹ ẹ àpò mẹ́wàá dẹ́bínú sí àpò mẹ́wàá yọ̀tá láàfin yẹn mẹ́sàn-án lọ́wọ́ àlẹ̀ ẹ padà wàá gba ẹlẹ́kẹ̀ wàá lọ́la ọlọ́mọdé bí màá gbé dẹ́bínú lọ bá ti lọ́la torí pé tó bá ti ó ti di rìbá anasiya eléyìí jẹrọ sojami fíkìwò fíkìwò àwọn nǹkan sọ ẹ̀rí pé adahab wal-fidda nǹkan kan náà lọ́pàá méjèèjì pọ̀ òun náà ní kí ni at owó làwọn méjèèjì jẹ wọ́n dárúkọ owó wípé ẹ̀yà owó kan ẹ gbọ́dọ̀ fi ṣe pààrọ̀ ẹ̀yà arú rẹ̀ àyàfi kan dọ́gba. ṣùgbọ́n kò sí ní tó burú kẹ́ ẹ fẹ́ yọ owó kan ẹ fi gba pààrọ̀ ẹ̀yà oríṣi ọ̀kan lè pọ̀ jù kan lọ ṣùgbọ́n o ọgbọ́dọ̀ jẹ ọwọ́ sọwọ́ náírà ẹ lè fi gba pààrọ̀ náírà ṣùgbọ́n kan ọgbọ́dọ̀ pọ̀ jù kan lọ tá a bá fẹ́ fi náírà tá a fẹ́ fi gba pààrọ̀ dọ́là. Ọtọ, gbogbo bọjà bá ti gbà wọn bá sọ pé dọ́là kan gba one thousand naira kò burú ike dọ́là ẹyọ kan one thousand naira kò di rìbá lakin under kọjá hand to hand tí o bá ti jẹ hand to hand ó ti di rìbá torí ẹni ẹnìkan wọ́n ti wá mú tó jáde wọ́n á ní kò fi sórí tébù wọ́n á ní káàdì àti lówó ńlẹ̀ ẹjọ́ lè mímọ̀ bọ̀ sọmọ kó o ti kú lọ́wọ́ rẹ o ti bọ́ sórí tébù òun náà wàá mú kalkulétọ̀ rẹ gbélé lórí ti kú lọ́wọ́ rẹ báyìí o ti bọ́ sí lọ́wọ́ èyí tó wá yẹ kó òun fún ọ tó ti fún ọ kò tí ì fún ọ ó ọwọ́ aṣọ àpò ẹdúró dèmí wọn bọ̀ wọn náà bá ah, wọn bá wọn àti akérò kọ́sítọ́dì rẹ̀ náà lọ́wọ́ man mushkil wíyé mashakil wọn torí pé ó ti gbá tiẹ̀ sọ́wọ́ kò fọ́n tiẹ̀ anytime tó bá mu dé ó ti di rìbá ànàsíyà tó ń ṣe lọ́yẹ̀ kọ́ sọ fún pé sẹ́ ẹ lówó ńlẹ̀ ọ láwọn ò lówó ńlẹ̀ jẹun owó bó ṣe fún ọ bá ọkọ̀ sọ ẹ lọ mú owó yàtọ̀ sí pé wùmí tún bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí ò ní ṣe pẹ̀lú fík nàìjíríà lẹ́wọ̀ bó ti ṣe gbowó lọ́wọ́ rẹ̀ yóò kàn fi owó tí èsì ojúlówó yóò fi pààrọ̀ rẹ̀ mọ́tò bá dé yóò àti pé ah ọ̀sẹ̀ mistake owó tẹ mú àwọn lè sókè ah ebe ìyàwó lẹ́kọ̀ọ́ ẹ̀ ọmọ pé bọ́jà bá ti dé èèyàn onímọ̀ èèyàn onímọ̀ ti dé. ẹ lédè kúkúrú owó tẹ mú ọ̀dà mùsùlùmí kọlọ́pàá owó tí ọ̀dà lè ń ta a ọlọ́pàá báwo lọ́ba tó ti kọ́ ń bẹ̀bẹ̀ tẹ máa lọ <laughs> ó ti wọ́n gbọ́ wọ́n gbọ́ bàjẹ́ ẹ̀jẹ̀ iye owó rẹ ò gbà padà èyí tẹ́ǹtì sábẹ́ ṣe fún ọ wọ́n tó fi lọ èyí tá a fẹ́ fi gba pààrọ̀ yẹn pọ̀ kò sọ di rìbá ìgbà tó ti jẹ́ kékeré ṣe irú owó kan náà but under condition kọ́ jẹ́ ọwọ́ sí ọwọ́ tó tẹ́ bá wo albur tẹ́ bá aṣẹ́rì tẹ́ wo atam nǹkan oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yẹn nǹkan kan pa àwọn pọ̀ òun náà ní kí gbogbo wọn kọ́ oúnjẹ ni wọn oúnjẹ ní albur wheat oúnjẹ ní sha'ir oúnjẹ sì ní tamu ṣùgbọ́n o oúnjẹ tí dàbínù jẹ ó yàtọ̀ sí oúnjẹ tí albur àti sha'ir jẹ albur àti sha'ir yẹn àwọn bẹ nínú alḥubub alḥubub àwọn oúnjẹ wóró nígbà tí támúrù tó ń sin bẹ nínú al al ah, ẹ wá sọ ọmọ ẹ nínú kíni asimar ọmọ ẹ nínú àwọn èso inú àwọn èso ni dẹ̀bí nù wà inú oúnjẹ wóró ẹni atam ẹni eh, albor àti sha'ir wà àti pé ànábi ti dárúkọ owó ó sì dárúkọ oúnjẹ wóró ó tún dárúkọ èso iyọ̀ ńwá ńkọ́ ńbọ ló ń bọ́ iyọ̀ ò ń bọ́ sínú àwọn atẹ̀wábìlì atẹ̀wábìlì ìńtà máa fi tún jẹ́ sí ìńtà máa fi tún jẹ́ sí ni iyọ̀ ìsúnjẹ ọ́ àjòkòtì ọ́ máa jẹ bẹ́ẹ̀ àwọn Yorùbá náà kó àyíkọ́ láti yọ̀ dánwò dánwò kọ́ ọ̀dà sínú abọ́ kó fomi sí kìí so oúnjẹ ṣùgbọ́n níta máa fi kún oúnjẹ ṣe ni síbẹ̀ yìí náà máa ń tọ́jọ́ nínú níta máa fi tún oúnjẹ ṣe gẹ́gẹ́ kí ni ata ara níta máa fi tún oúnjẹ ṣe ni bákan náà gbogbo ní ti máa mú kó oúnjẹ ọmọ ṣe fíkánfíkán gẹ́gẹ́ bí zanjabil so ọwọ́ bẹ̀ àti kurunfol tẹ́ǹpẹ̀ ní kanamfori wọ́n ni yorùbá ń pè kanamfuru so kurunfol ìnílédè larubá larubá náà wọn kọ kálukú kan jí tiẹ̀ haúsá ní kanamfori ẹ ní kanamfuru <laughs> so kurunfol so gbogbo ẹ sáfù kan náà wọn tó sí ma àwọn nǹkan máa fi tún jẹ sí ok àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ bá ní wò báyìí wíìtì ni mo fẹ́ rà ṣùgbọ́n gold àbí silver mo fẹ́ fi rà wọ́n ti lọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀kan lè pọ̀ jù kan lọ ọ̀tọ̀ ọ̀dọ̀ àwọn ní ìdá gánà yẹ̀dẹ́ńdìyẹ̀ tó bẹ̀rẹ̀ náà ìgbọ́ tó bá ti fowó ra ọ̀kan nínú àwọn ọjà yìí o gbọ́dọ̀ sanwó kì í ṣe pé ọ̀fẹ́ gbà láwọn ó lè gbà láwùn torí pé ọ̀ndà bẹ́yì tó bá yẹ kówó lọ́sàn o èyí ti pé oúnjẹ lọ́fẹ́ fi gba oúnjẹ o kápẹ́ ráìsì lọ́fẹ́ fi gba wíìtì wíìtì lọ́fẹ́ fi gba wọ́n ti pè ẹ̀wà eléyìí ẹ lè ta bó bá ṣe wù yín ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ ọwọ́ sí ọwọ́ nísìn ọ̀kan nínú àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni mo fẹ́ fi gold àbí silver gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń fowó rajà eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríà kúbúrú kọjá pé ọgbà alikama lọ ọgbà ṣẹ̀ríìrù lọ ọgbà iyọ̀ lọ ó sì gba dẹ́bínù lọ ṣùgbọ́n wàá dágbà sígbà tí ó wàá sanwó eléyìí ò burú torí eléyìí bẹ́yìrù ni ó ti kú òní rìbá nítorí pé lábẹ́ káràkátà oríṣi àwòrán mẹ́rin lọ́wọ́ àbẹ̀ ní tẹ̀ máa ń rà tẹ̀ máa ń tà tó jẹ́ kówó lẹ́fẹ́ fi rà owó lẹ́fẹ́ fita àwòrán mẹ́rin lọ́wọ́ àmì àwòrán alákọ̀ọ́kọ́ òun ló kọ́mọ̀n jù òun náà ní pé ọjà tó fẹ rà ní owó ní eléyìí jù ni kíkà rọ́jà ká òun náà ni ká rówó ká ti èèyàn ti sanwó èèyàn sì ti ìrọjà ẹ rántí pé owó là ń sọ ní ìsìn arówó ṣùgbọ́n àti ìrọjà eléyà ni wọ́n ń pè ní bẹ́yìí ọ̀sẹ́lẹ̀m bẹ́yìí ọ̀sẹ́lẹ̀m wọ́n tún máa ń pè ní bẹ́yìí ọ̀sẹ́lẹ̀m ṣùgbọ́n kì í ṣe gbogbo ọjà ìní ṣẹ̀rí àti gbàkẹ́ ẹ sẹ́lẹ̀m ẹ sẹ́lẹ̀m níbi ọjà oúnjẹ tìkẹ́yìlì màlúù. ووزن معلوم لمدة معلومة يعني كده هكي كيلوغرامات ni wọn fi wọn ẹ mọ iye kilograms ọjà tẹ sanwó tó bá jẹ pé orí òṣùwọ̀n ni wọn bá gbélé so ẹ mọ iye òṣùwọ̀n tó bá wọn ẹ wàá mọ ìgbà tẹ bá gbọ ọjà tẹ sanwó gangan gangan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin olówó àtàgbẹ̀ àgbẹ̀ ní ìsìn ń gbé àgbàdo òun nídìí owó tó fi dáko kò sí lówó ìwọ ní ìsìn bóyá pọ́tìrì ló dálẹ̀ òun nídìí àgbàdo ó sì lówó tó lè san bó tilẹ̀ jẹ́ pàgbàdo tó nídìí òun nídìí ẹ̀ nídìí ìwọ wà lọ bá gbẹ̀ wọ́n wá lọ fẹ́ ra àgbàdo àgbàdo fifty fifty kilograms báàgì one thousand sẹ́mi kó wọ́n sì dáko kankan hẹ́n wọ́n wá sọ pé òun ta báàgì kọ̀ọ̀kan fún ẹ lórí five five thousand lẹ́yìn tó sì ṣe ike tó bá jẹ́ ike àgbàdo bá ti dọ́jà pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ láyé yìí o ò lè ríra ní fifteen fifteen thousand òun á gbà láti ta fún ọ ní five five thousand àgbàdo tá a ti mọ̀ bá bá dáko sí yóò wù àbí ò ní wù sẹ̀rí àgbà pé kíru transaction yọ wáyé nítorí pé àgbẹ̀ yẹn ń bùkátà owó tí ò bá sì sí pé sẹ̀rí àgbà pé kíru transaction yọ wáyé àgbẹ̀ ìbá ti róko dá rárárárárá torí bó ló fowó sí tó wọ́n gba owó yun ní gbígbà ẹni tó ti tajà fún ọ kìí ṣe ní gbígbà ẹni tó yáwó but ní low cost why because bí o bá rówó kò tiẹ̀ lè dáko rárá ìwọ náà rà o ti sanwó lẹ̀ nítorí pé ọmọ yìí pé. sísan tó sanwó lẹ̀ yóò fún ọ láǹfààní àti ríra ní ọ̀pọ̀ ìgbà tó sì jẹ́ tó ní sí yọ bọ̀ sí déédéé ìgbà tó máa ń kéré oko àgbàdo tó ṣẹ̀rí àwọn àgbà wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n ràn náà lọ́wọ́ àmọ́ gbàtà ti ma òsùn wọn fera fẹ́ rà tí òfin ní sípà yàn níjẹ kò wá ní ìlà ànfààní àgbàdo máa ń jáde kí wọ́n wá sọ pé oṣù kẹfà nígbà o ṣẹ̀rí ò nígbà wọ́n bí àwọn tó ní experience léèrè pé ìgbà wo là ànfààní oko máa jáde kẹ́nìkan má bàa yan nìkan jẹ tẹ̀lé yìí ni ọjà tá a lè rà tá a ti san owó tá a padà wá gbà ọjà ń gbọ̀ báyà wọ́n ń pè ní bẹ́ẹ̀ yìí rú àti sẹ́lẹ̀ orí ti kẹta. òun náà nípa ti gbọ́jà àti ìsanwó sẹ́fẹ̀yìn náà mú kọ rẹ̀ ọjà àwìn hẹ́n ọjà àwìn nìyẹn ọjà gbèsè sẹ̀rí àtúnlọ́tọ́ kọ́ gbọ́jà lọ́lé kọ́ padà wá sanwó kò sì sí pé irú ń ọgbọ́dọ̀ jẹ́ ń tó kéré ọgbọ́dọ̀ jẹ́ ń tó tóbi ọgbọ́dọ̀ jẹ́ ń tó tóbi ọgbọ́dọ̀ jẹ́ ń tó kéré bí àyà ẹni tí ó fẹ́ ta àwọn ìfún ọba ṣe fẹ̀ sí ni bí wọn náà bá ṣe láyà sí ni ẹ so eléyìí túmọ̀ sí pé ṣẹ̀rí àgbà pẹ̀lú ìrajà láwọn walakin it is left to you ẹ̀ tó bá ti mọ̀ yín pé ara rẹ̀ gbà nítorí pé láwọn àwùjọ míì wọ́n fẹ́ràn kó wọn máa gba nǹkan láwọn níjọ́ tó bá ti lè sìn wọ́n lówó báyìí wàhálà ó bẹ̀rẹ̀ níjọ́ dáa jù ní kéèyàn má máa tà ó sẹ̀rí àgbà ó àmọ́ níjọ́ dáa jù ní kéèyàn má máa tà ó nítorí pé tó ń bá ń ta àwọn àfa wọ́n lè sọ ọ́ di lẹ́lẹ̀ tẹ́nìkan bá ti rí gbà lọ́dọ̀ rẹ̀ nìkan náà wà pé ẹbí mi náà mú mẹ́ta owó ńkọ́ ọ̀ọ́mà sàn àtàwọn ọmọ àtàkùn yakudi ìyẹn ni pé nítorí mú ọ̀tàkùn yakudi yìí ọgbọ́dọ̀ tà fóònù náà bá wọn gbá ọ títí tó bá di lẹ́lẹ̀ àwọn náà ni ó tún dá yẹyẹ rẹ ni ìrẹ́ náà ló ṣe dáa kéèyàn máa sọ yìí pé apàtẹ ṣùgbọ́n àkì í táwọn bí ó kọ́ àdúgbò kan mẹ́ apàtẹ má táwọn wọ́n gbọ́n ọkọ̀ àmọ́ àwọn náà máa ta wọn àfi yòó tí yorùbá ṣe yorùbá lẹ́wọ̀n wọ́n tà náà so àìmọye yẹn tó sì rà láwọn ò ní san pé kéènì ó sì ń tó lè ṣe fún wa so therefore bákan náà sátara ibo ká tó kọ́ gbọ́n torí ibo náà gbọ́n bẹ́ẹ̀ o no credit today come tomorrow so when you come back tomorrow wọ́n tún sọ pé èsì no credit today come tomorrow you said that yesterday but i'm still telling you that no credit today today so <laughs> so.

wọ́n ma wojú lẹ̀ wọ́n máa wẹ̀ ní ọkọ́ ẹ̀hìn tá a lọ fẹ́ táwọn fún mi ó ti ní rẹ́kọ́ọ̀dù tẹ́lẹ̀ tó ń torí ti lé ẹsẹ̀ ìdá mi máa ń da yín máa ń pẹ́ lẹ́yìn ẹsẹ̀ máa mú bá mú kó nu ṣọ́ọ̀fù kálukú òsì ẹlẹ́kẹ̀rin rí pé ni rí owó kò tí ì sọ́jà ńlẹ̀ yọ ọ̀sán owó ń ya kẹrin kò sówó kọ̀ kò sówó kò sọ́jà mọ́ ra ọjà tí ó dé ní ẹ̀yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àbí òye ẹ gbowó lẹ́yìn oṣù bá parí kò sówó kò sọ́jà nù tẹ́lẹ̀ yìí kò tọ́nu ṣẹ̀ríà wọ́n ní la yajuzu bay'ul kali'i bil kali ẹ ò wọ́n gbà wá láti ìsìn ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn so ìgbé la bẹlkaalẹ kọfẹsẹ rìn lẹ láde ṣùgbọ́n bẹ wípé a kì í fáwọn fi ta àwọn ìwọ ọlọ́jà ńlẹ ẹni tó tún rajà náà lówó lọwọ a gbọdọ fáwọn ra àwọn ilé ìjọba torí ẹ̀ ló ṣe jẹ́ pé níbi gbogbo àwọn dẹbínú ẹ alikama nǹkankan ó lè ra sanwó tó bá yẹ kó ra kò sí wàhálà ń tó tẹ́lẹ̀ ìbáyé wa ní kúkúrú ní kúkúrú ǹjẹ́ nǹkan mẹ́fà ìpẹ́rẹ́ ni rìbá lè wò ẹ̀rí pé nínú nǹkan yìí wọ́n dákọ̀ nǹkan púpọ̀ wọ́n dákọ̀ ráìsì wọ́n dákọ̀ àgbàdo wọ́n dákọ̀ kábàbà wọ́n dákọ̀ jéró wọ́n dákọ̀ ẹ̀wà adúrú tí wọn dákọ kódà wọn tún dárúkọ zabib tọjọ ọmọ ìyá tamọ wọn dákọ atagúngún wọn dákọ èlùbọ́ wọn dákọ sẹmọlínà wọn dákọ wọn dákọ sákúnlẹ̀ ṣé a sọ pé tí wọn bá ti dákọ ń bí o tàbí ìrú kayfa shi'tum ẹ má ta bá bá tó wù yín kọba àjẹyẹ dábì yẹtì kọba àmàjẹyẹ dábì yẹtì eléyìí ni ọ̀rọ̀ àwọn ahlu zahir wọn ni tó bá pè nǹkan mi bẹ tí rìbá lè wà nábì ọba sọ nítorí wọn mú tó fi jẹ pé mẹ́fà yìí lọ sọ láàrin bá fi hàn ìrì ha àwọn nǹkan mi jọ wọn jọ ọ́ kọ̀lá fún ma lẹ́yìn sọlẹ́ kẹ́bí ìrì tẹ́ ẹ bá ti máa ń parẹ́ mọ́ sùn. tọ́ wọn ní anabi sallallahu alaihi wasallam sọ pé wasakata an ashiya rahmatan bikum ghayra nisyan fala tasalu anha sọ̀hálù gbọ́yìrì àwọn tí wọ́n fi kí wọn bẹ́ẹ̀ ni wa hadha huwa al-alyaqu bi zahiriyyatihi ńlọ́ba pé àlùgbọ́yìrì ni wọ́n lọ́ba mu pé wọ́n sọ àwa náà ò lè ti kọ́kọ́ jáde mẹ́rin. àwọn fuqaha o yòókù àwọn sọ pé mẹ́fà yìí sampo lànàbì torí rẹ̀ àwọn nǹkan mi ọwọ based on ọ̀rọ̀ àwọn alùpùpù náírà àkóbò níwọlọ torí wọn dákọ náírà náírà yọ padà di kíní kọ ọ̀rọ̀ yọ padà di kọ ti jẹun ni wọn sọ̀rọ̀ dọ́là gbogbo àwọn tákàdá yẹn kọ wọbẹ torí wàá máa ń bo ni àwọn kan ti sọ àní yọ zaka náírà irú ibi tí wọn ti mú un pé kò ṣeé sowó tọ àwọn fuqaha yòókù sọ pé rárá o sampo lànàbì mu wa gbogbo ntọ́ba jọ ń là á fi wí òun gbogbo ntọ́ba jọ àwọn tànàbì mu wa yìí àsampo àwọn náà gbà dájọ wọn nítorí àṣẹríyà wọn má lórí pé kìí ṣe ìyàtọ̀ láàrin ntọ́jọra wọn ka sì pàtí ọ̀dọ́ra wọn pọ̀ ọ̀dà kí wọ́n á ní ọ̀wọ́ ọbẹ̀ báwo láti ṣe mà pé ọ̀wọ́ gbogbo mọ́sáàbù pẹ̀lú èrò orí ìjẹ́ níbi ni gẹ́bí malikiya àwọn sọ yìí pé az àti fidda ẹjọ́ káwọn ọ̀dà dúró gédégbé bẹ́ẹ̀ ni gbogbo fuqaha náà sọ zahabu àti fidda àti dúró gédégbé kí ni ń tá tó fi ń wọnú sí wọn asamaniya asamaniya jíjẹ tí wọn jówó ajẹ́ ike gbogbo ńdọ́ba ti jówó ńkọ́ ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ gold and silver ajẹ́ ike gbogbo owó ti ráyè wọ benin maliki asokutẹ báwo gbogbo nǹkan yòókù albur asha'i atamur almele wọn ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àwọn nǹkan kan pa wọn pọ̀ ntọ́pọ̀ àwọn kan náà ni alẹ́kìtìyàtú wàlẹ̀ dẹ́kà alẹ́kìtìyàtú wàlẹ̀ dẹ́kà wọ́n ní gbogbo wọn ń jẹni tí yẹn lè máa jẹ lọ fúngbà pípẹ́ alikama ní ìsìn yẹn lè máa jẹ lọ fúngbà pípẹ́ tẹ́ẹ̀fì máa léwu bẹ́ẹ̀ náà ni ṣẹ̀rí bẹ́ẹ̀ ìgbọ́ àyíṣà ni tó lóṣù méjì nǹkan kan àwọn ìdáná lé ànábì kílẹ̀ máa wá jẹ ó ní alẹ́ kí ni aswadan ó ní atamuru walma àbí atamuru wallaban dàbínú àti milk dàbínú oúnjẹ ni tó bá yé wa Malik sọ pé al-iqtiyatu wal-iddikhar torí pé a máa fi wọn so oúnjẹ títí ọjọ́ ayé àá sì máa wọn pamọ́ tí kan ṣe wọn ajẹ́ pé gbogbo oúnjẹ tá a bá lè máa fi sóúnjẹ títí ayé tá a sì lè kó pamọ́ sí nǹkan ò ní ṣe é ajẹ́ pé rìbá lè wọbẹ̀ ajẹ́ pé rìbá lè wọbẹ̀ a máa fi sóúnjẹ títí ayé yàtọ̀ sí dẹ́bínú yàtọ̀ sí ṣẹ́yìn yàtọ̀ sí alikama kí lẹ́tùmọ̀ bẹ́ẹ̀ tá lè fi sóúnjẹ títí ayé. Rice, kò sì sí rice láyé ànábì sẹ́wọ̀n kí ni ìsìn lọ́dọ̀ àwọn tó máa ń pa àwọn èèyàn kèfèrí jíjẹ ráìsì gan kọ́ sẹ́wọ̀n kí ọ̀sán wọn di kèfèrí sá kò sí ráìsì láyé ànábì òtí wọn kèfèrí ráìsì gbogbo èèyàn wọ́n sì ń jẹ ráìsì wọ́n dájú pọ̀ gbádùn ọ̀ gbádùn rárá ni tọ́ kí la lè máa jẹ títí ayé tó sì jẹ́ pé wọn ọ̀dà akọ rẹ̀ ń bì náà gàárì gàárì náà náà ọ ọ ọ ọ ọ <laughs> bẹ́ẹ̀ bá máa jẹ sùn títí ìgbà wo lẹ lè kó sùn pamọ́ tí ò ní tí ò ní dé pẹ̀ yẹn kí nǹkan méjì yẹn ó pèsè la a lè máa jẹ títí ayé a sì lè kó pamọ́ fúngbà pípẹ́ ọ̀rọ̀ pé yé wa gàrí nìkan lè máa jẹ títí ayé àmọ́ sẹ́ lè kó pamọ́ fúngbà pípẹ́ gàrí kan ṣe jẹ títí ayé fa àbí tẹ ẹ kéèsì fa nígbà ń sọ nísìnyí àwọn oúnjẹ kan àdókòtò máa ń jẹ tó bá ń pẹ́ yọ ọdà méjì rẹ ni o àbí gàrí yẹn ní sọ bá ti ń pọ̀ jù ọdà méjì ẹ ti ọ̀nà ọ̀fun tó máa ń gbẹ kọ́ ẹ dákun ẹ yọ gàrí kò mẹ́ náà ẹ̀wà tẹ́lẹ̀ máa jẹ́ títí ayé tẹ́lẹ̀ máa yàgbẹ́. lálọ́kọ̀ làhá sọ̀bẹ́sà ti máa dá àmà ni. ìmáàmù Ṣáfi'í ó ń sọ pé yàtọ̀ sí adáàbò ọ̀lùfọ́dọ́ gbogbo nǹkan yòókù fẹlẹ̀ ìlọ́tò fi hàn tọ̀ọ̀m àtọ̀ọ̀m ń dá àmà jẹ ni. wọ́n ní tọ̀ bá jẹ́ tọ̀ọ̀m ajẹ́pẹ́ ayọ̀ ajẹ́pẹ́ rìbá wọnú tòmátò ajẹ́pẹ́ rìbá wọnú watermelon ajẹ́pẹ́ rìbá wọnú bẹ́pẹ́ ṣáfì náà tó tẹ bírèkì ń bẹ̀ o tòtò gbàtẹ́ bá sọ pé tọ̀rùn gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni wọ́n máa jẹ lọ́sọ̀ jẹ́ pọ̀rọ̀ malik lọ́ọ́ da àjùjáre níbí torí pé ahmed bin hanbal abu hanifa àwọn sọ pé alwazin alkail walwazin ṣé àwọn gbogbo oúnjẹ náà là máa wọ̀n lọ́sọ̀ jẹ́ pọ̀rọ̀ malik lọ́ọ́ da àjùjáre alẹ́kùtìyàtú wal-iddikhaar al-qatiyaatu wal-iddikhaar pé a máa fi sóúnjẹ títí ọjọ́ ayé a sì máa kó pamọ́ gbogbo oúnjẹ tó bá ti jẹ́ pé condition yìí pé lára rẹ̀ a jẹ́ pé rìbá ṣe kí ni ọ̀wọ́ nù ẹ̀ rice ọ̀ gbọ́dọ̀ fi rice pààrọ̀ rice àfi kọjọ́ kó sì jẹ́ ọwọ́ sí ọwọ́ bẹ́ẹ̀ náà lẹ̀ òun náà bẹ́ẹ̀ torí wọn náà sáà ní jẹ́ lájẹsùn. gbàdọ̀ bá ti jẹ́ débi kan bá ti gbé nu rẹ fẹ́ máa dàrú wàá dá dúró sáyẹn tó yẹ kó kò lè má jẹ́ kan yọ wá di pé ó kàn lọ sí ziyara toilet ziyara toilet mọ̀ṣíkìlà bá eléyìí jẹ́ bá tí wọ́n wá jẹ yọ wọ́n ní wọ́n jẹ ṣùgbọ́n fi tún oúnjẹ sí oúnjẹ tí o bá kò ní í dùn torí àwọn sọ pé a lè máa jẹ ó sì ṣe kó pamọ́ fúngbà tó pẹ́ iyọ̀ ṣe kó pamọ́ àbí ò ṣe kó pamọ́ láti má gbé sójò gbogbo tí wọn lò lè kó pamọ́ náà kéde kó kó síbi tó lè bàjẹ́ o hẹ́n ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mi ẹjẹ́ àti àdúrà ọ̀wé ìtọ́ba rí mú bẹ́ẹ̀ ọlọ́run kò lè so ó fi hàn yín pé ètò ọ̀dọ́gba dùnú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé rìbá kò dúró lórí nǹkan mẹ́fà tá ànábì sọ ànábì kan mú nǹkan mẹ́fà yìí wá gẹ́gẹ́ bí àpèjúwe ni tába ti wá rí ntọ́fà tí wọ́n fi kí ọ̀kan nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà ìbọnú tí rìbá wọ̀ lára nǹkan míì tí wọ́n dá kọ ìdájọ́ tí wọ́n pín lé ìlàwọ́ náà ṣe kìnnì láàpẹ̀lẹ̀ nítorí òfin ṣẹ̀ríà nínú usulu fiqh tó ní al-hukmu yaduru ma'al illati wujudan wa 'adama al-hukmu yaduru ma'al illati wujudan wa 'adama ìdájọ́ máa ń yí pẹ̀lú tó bá bì í tí n tó bí ìdájọ́ bá ti wà ìdájọ́ wà tí n tó bí ìdájọ́ bá ti sí kò ní sí ìdájọ́ àbí òye wa ìyẹn ní kíkọ́ a bá ti rí i pé owó náà lélẹ́yìí ẹni tó ṣe gold and silver ńkọ́ yóò ṣe òun náà àmì eléyìí kì í sowó pépà lásán ni ajẹ́kẹ́ ẹni tó ṣe gold and silver ńkọ́ kò ní ṣe eléyìí àti rí i pé oúnjẹ tán lè máa jẹ fún títí ọjọ́ ayé ni ó sì ṣe kó pamọ́ fúngbà tó pẹ́ yìí adẹ́gbẹ́ tó ṣe àwọn oúnjẹ oríṣi mẹ́rin yẹn kọ́ yóò ṣe wọ́n á lé léyìí ẹ̀ ǹjọ́ mélòó lẹ́nu ẹ̀ wọ́n máa ti watermelon sóúnjẹ nígbà tí èsì pé nǹkan ṣe yẹn so adẹ́gbẹ́ léyìn ẹ̀ kọ́ rìbọ̀ ọ̀wọ́ bẹ̀ ọba àfi watermelon kan fi gba mẹ́wàá wọ́ lọ́ọ̀mà mo rò kó ti yé wa ní ìsìn so ó túmọ̀ sí pé lágbọ̀n abẹ yẹn wọ́n èfi sóúnjẹ wọn ò sì lè kójọ fún ìgbà tó pẹ́ ní ìsìn ànàmá títí ìgbà olólè jẹ ànàmá wọ́n yàgbẹ́ so ọwọ́ àlọ́kọ́ mọ apẹ̀rẹ̀ kan ó fi gba apẹ̀rẹ̀ mẹ́wàá orí sí mi kò sí wàhálà ń bẹ̀ nítorí pé wọn ò lè kó pamọ́ fún ìgbà pípẹ́ yóò dìdàkudà bẹ́ẹ̀ náà ní sùn kankan so túmọ̀ sí pé tó bá mọ fẹ́k fi ọjẹ báàlì ọjà ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ̀tẹ̀ tí ń lọ́jà lọ́mọ bá wọn tún sí àbí wa ẹ̀hẹ́n ní sọ́n bá pẹ̀rẹ̀ tòmátì ó fi gba pẹ̀rẹ̀ mẹ́ta nìkan mo rò pé wa torí wọn ò lè kó pamọ́ fún ìgbà tó pẹ́ tó torí ẹ̀ idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum tẹ́lẹ̀ yóò sì nídìí yadan bi yad torí kìí sowó rìbá ìyẹn ni pé tòmáàtì atarodo kò nídìí yadan bi yad torí kìí sowó rìbá ó tó báyẹn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka الله أكبر الله أكبر الله أكبر